السلام عليكم ورحمة الله وبركاته تستمر القراءة في كتاب رسالة الباب الزيد القيرواني رحمه الله كان إنه رسالة الباب الزيد القيرواني ونكونتين بتاتي في هذا الكتاب page 471 قال رحمه الله والمفقود يضرب له أجل أربع سنين مفقود أوكي ويؤخر هل هو ويؤخر ولا ويؤجل؟ ها؟ يعني ويؤجل أظن هو ويؤجل ليس ويؤخر إني كمان ويؤخر لك كمان لك ويؤجل المعنى غير مستقيم مؤجل جاي ويؤجل المم آه، معترض سنة المعترض سنة àlùmọ̀tàrọ̀dù kọ́dí ẹ̀kọ́ ní àtẹ̀rọ̀dù ni pé bá dísípùtì ìjà ní àbí nǹkan kan ló ṣẹlẹ̀ tí wọ́n á sàkẹ́yìn síra wọn hmm, àtàkẹ́yìn síra wọn so wọ́n ó gífò píríọ̀dù probating period ọdún kan. ẹ̀dọ̀ àfẹ́rọ́ ẹ̀ẹ́dẹ́kẹ̀rẹ́ àrídájẹ́ ń ṣe yàtọ̀ bífọ́ kìí mùfárùdù ni mùfárùdù àwọn tá máa ń fún ní tí wọ́n fún ní period ní nanka ní sẹ́yìn tó kì á fún ní ọjọ́ báyìí fún ní ọjọ́ báyìí mùfárùdù àti sọ pé ní ìgbàsẹ̀ láàrin wọn àbí fún òde kàbí òde kejì wọn ò gbọ́ra wọn yé so ọdún kan ọkọ àtìyàwó kò tí a bá padà padà sí marital life wọn normally wàyí ńlá lẹ́yìn ọdún kan fúrikọ́ báyìí náà hùwà insha'ati so now fàyìnwá ti àti tí wọn padà sáárín ara wọn wà ilá fúrikọ báyìí náà wọn so wọn wọn dissolve marriage wọn tí wọn pẹ ní fúrikọ báyìí náà wọn yìí ni pé adájọ́ nìyẹn so bọ̀tẹ́ lẹ́yìn náà insha'ati tó túmọ̀ sí wípé eh, ìyàwó òun ni ni ó fáìlì application ní fáìlì application eh, lọ́dọ̀ eh, adájọ́. Uh, wà á mọ̀ lọ́mọ́fòdù ni pé ẹni tí tí wọn ò rí mọ́ ọ̀nàkùn sọ à ń bẹ̀ yóò dọ́rọ̀bù làwù ájà lónìí adájọ́ wọn ò fi gbèdéke sóun náà arúgbó òsínìn ọdún mẹ́rin òun ni wọn ò fi kalẹ̀ mi tẹ́rífà òzálíkà ọdún mẹ́rin òun wọ́n bẹ̀rẹ̀ sí máa kà á níjọ́ tí ìyàwó mi bá tó kọ̀ǹplé níwájú lọ́yà pé lẹ́yìn ọdún kan tí wọ́n ti rí mọ́ lọ́tọ́ lọ sí kóòtù wípé òun gífù nótìsì kankan fún òun ní bákdéètì ẹ̀yẹ mbì náà lórí nǹkan tí màálé bùsọ níbí yìí ni o so ọdún mẹ́rin ìgbà wọn sẹ̀mọ́ tó máa ka ọdún mẹ́rin ẹ̀mí yóò mi tẹ́rẹ́fà òzálíkà ọ̀yẹ̀ntẹ́hì alikashfu ànihu títí tí wọ́n fi conclude investigation either wọ́n rí ni àbí wọn ò rí i tí wọn bá wá rí i nígbà náà adájọ́ ó di clear rẹ̀ pé so a presume kó ti kú azum pé nítorí àwọn kan ti kú nù lẹ́yìn ọdún mẹ́rin fún mẹ́ta àtàdù níjọ́ tádájọ́ bá sọ pé ok lónìí o ẹ̀yà báyìí di clear lágbájá ìpè okùn òrí mọ́ so lẹ́yìn ọdún mẹ́rin azum pé ó ti kú nù ìyàwó rẹ̀ ìfowópamẹ́ rẹ̀ fún mẹ́ta àtàdù kàìdàtì mayiti walhidad yóò ṣe àìdá ẹni tí ọkọ rẹ̀ kú láti oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá àbẹ̀bí ṣe hidadu yìí ni pé kọ́rí pàtó adájọ́ sáré pé ní ó kú ni so hidadu náà wà níbẹ̀ hidadu náà ni kí ìyàwó kó ṣó kọ̀ǹdíṣàn wípé ọkọ ó kú tó lọ́pọ̀lọpọ̀ àwọn ààyè nítawọn yẹn máa ń pè ní ẹ̀ẹ́dà ẹ̀ẹ́dà ní opó ẹ̀ẹ́dà ní opó ìdádù ní ọ̀fọ̀ pé wọ́n ń ṣe ọ̀fọ̀ ó dàbí e, èdè méjì tó wà fún fún ní yorùbá nù àìdá opó ni yóò ìdádù wọn ni ó ń ṣe ọ̀fọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà nílẹ̀ yorùbá máa ń da méjèèjì papọ̀ ó ló ń ṣe ó ń ṣe opó tó dẹ nílẹ̀ yorùbá àṣà àti ẹ̀sìn ó ti dàrú so ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹ̀sìn làwọn yẹn àṣà sọ́rí làwọn èèyàn máa ń wọ́n máa ń rò wípé ní òun ni ẹ̀sìn tí kì í sì ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀ ni ọ̀rọ̀ tí Yorùbá máa ń sọ wípé ní ọ̀bùn rí kú ọkọ ti ràn má oníjọ́ tó kàn ti kú póun fomi tààrà so dófà ni wípé wọ́n rí pa obìnrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀bùn ni kì í wẹ̀ so Yorùbá rò wípé ẹni tọkọ rẹ̀ bá kú kò ní wẹ̀ yóò máa rùn eléyìí ìsìlámù ah, ò ní kí obìnrin máa wẹ̀ normal life ẹni ò máa ṣèwọ̀n tó kàn sáà ṣó wípé at least pé òun lọ sí ẹnìkan tó wà important nínú ìnáyé sọ eléyìí sì ni ọkùnmù ń ṣẹ̀rẹ̀ ẹ̀yìn ni eh, ìdájọ́ òfin ọlọ́run ọba ni òfin ọlọ́run ọba tó ṣe wípé ni ah, kò kò mọ ọmọdé kò mọ àgbàlagbà even a woman of seventy so tí ọ̀rẹ́ bá kú òun náà ṣe àìdá yóò ṣe ìdáàdù sọ́mà um, tàtàzáwájú lẹ́yìn ìgbà òun tó ọtí free àti lọ́kọ mi ń ṣá àti tó bá wù ú tí ò bá sì wù ú kò ní lọ́kọ mi mọ́ so eléyìí náà ní tóbìnrin tí obìnrin tí wọ́n bá kọra wọn lẹ̀ tọkọ àti ìyàwó bá kọra wọn lẹ̀ ọ̀ tọkọ ìyàwó bá kú ìtumọ̀ sábà ṣẹlẹ̀ nu. No tòun tá a fẹ́ tra àtìgbà kíyèsí níbi àti sọ̀rọ̀ ti máa ti máa ń ṣe ọ̀fọ̀ nílẹ̀ yorùbá wípé ó rọ́ǹgì ìsìláàmù ọ̀ràn wọn bẹ́ẹ̀ dẹni tí wọ́n kó àkíyèsí kan òní tí wọ́n ń pè ní ìsúpó ìsúpó nínú àṣà yorùbá nítòfẹ́ jọ òun ni transfer of uh, uh, uh, wedlock marriage wedlock from one person to another ìgbìmọ̀ tí wọ́n ń ṣe nílẹ̀ yorùbá ni wípé tí ọkùnrin bá kú so wọ́n ní pé kóbìnrin òun kó má kó má kú ní inú inú fámìlì òun fámìlì fold so wọ́n wà ní pé òkè o kí lágbájá bóyá àbúrò ni bóyá nìkan inú fámìlì wọn náà bóyá àbúrò ọkọ àbí ẹ̀gbọ́n ọkọ àbí lágbájá inú fámìlì sa so wọn yóò fẹ́ yóò olóòmà kọ́ntínú pẹ̀lú obìnrin ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn family irú obìnrin bẹ́ẹ̀ wọn ò ní mà wọ́n kàn sàgbọ́ pé alágbájá ó sopọ̀ fún lágbájá so àkọ́kọ́ ìdájọ́ wọn bẹ̀ ni wípé tí obìnrin bá tó bá ṣàfẹ́kù ọkọ rẹ̀ sórò yìí kú irú obìnrin bẹ́ẹ̀ tó bá wù ú àbíká sọ pé ní àwọn ìdájọ́ tó wà lórí ẹ̀ òní ń bọ̀ àkọ́kọ́ yóò ṣe ẹyin dà ẹni pé ìgbélé fún oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì yóò ṣe ṣèdádù yìí náà ní táǹkútà lè pè ní ọ̀fọ̀ nílẹ̀ yorùbá kó kàn kó ṣò yí pé ọkọ òkú kò ní máa jáde like ẹni tọkọ rẹ̀ òkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó méjì so tó bá parí ẹ̀ńdà tó bá ti parí ẹ̀ńdà rẹ̀ tọ́ba tọkọ bá ti kú so marriage contract ti ó ti dópin ó ti dópin láàrin irú ọkọ bẹ́ẹ̀ àti obìnrin àti ìyàwó bẹ́ẹ̀ ọ̀tún ti bẹ́ẹ̀ náà láàrin ẹ̀ńdà òun láàrin ẹ̀ńdà òun irú obìnrin bẹ́ẹ̀ ò lè ní ìkòlélọ́kọ̀ mi but kò tiẹ̀ lè receive any proposal àti wá pé ní indirect proposal òyí ni kò sọ pé ní wàlẹ́sà aleikum junahun tí máa àrọ́pọ̀n bíi mi ní kété láti nìsa so kẹ́ni kankan á lè bá wípé ní afẹ́ afẹ́ fẹ́ yín ní àbíbá kan so irú igi bẹ́ẹ̀ àmì irú eh, ìgbésẹ̀ bẹ́ẹ̀ ó rọ́ǹgì nínú sẹ̀ríà tó bá wà ní pé ní ó parí oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ẹ̀hẹ́n ó ti bì kọ́ọ̀mù. Eh, láì i mean lawfully láti decide now láti decide whether yóò lọ́kọ mi ni àbí kò ní ní ọkọ mi tó bá ní pé eh, òun ò lọ́kọ mi fine so wọ́n eh, yọ pé ní ó ní ó ní legal right nínú estate ọkọ rẹ̀ nínú ilé tọkọ rẹ̀ ọkọ tó fi lẹ̀ tó jogún so ó ní right àti máa gbé bẹ́ẹ̀ lọ permanently so ẹnìkan kan ò ní ò ní lè jáde and I think in la yobana léyìn ó wọ́n get it right so àìfẹ́ kí obìnrin ó jáde òun náà ló padà léèdì wọn sí nǹkan tá padà pé àkíyèsí sí ní láìpẹ́ yìí so tí ó bá jáde pọ̀ wọn lọ́bì kankan so tí àwọn fámìlì ọkọ rẹ̀ náà sì tí wọ́n agree tí wọ́n jọmọ wà ní inú ilé òun so òun àtàwọn ọmọ rẹ̀ àti àwọn tó kù nù mọ̀lẹ́bí òun jọmọ gbé yìí tó bá jáde pé òun ò ní ọkọ mi tó bá dìsáìdì yìí pé òun fẹ́ ní ọkọ mi now ó tún ní option méjì either kó decide pé òun fẹ́ lọ́kọ mi and then òun sì fẹ́ ní ọkọ mi within family ọkọ tó kú náà jáde wípé ní family òun built with their religious background moral uprightness and bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé family yìí so wọ́n wọ́n da wọ́n gùdù so tó bá tẹ̀ fẹ́ lọ́kọ mi òun fẹ́ òun sì fẹ́ within nínú fámìlì ọ̀kan ni ọ̀rọ̀ yẹ pé ní òun lọ́kọ mi ọ̀yọ̀ǹda mi kò tẹ́ nídìí kó bá yọ̀ǹda má ọ̀sọ̀ ti fúri fúnra rẹ̀ so yóò yóò jáde yóò lọ ní ọkọ mi ní ọ̀nà méje ẹ̀ mi tí tó bá wù now ní ìdí Yorùbá ń pè ní ìsopó wọn ni pé wọn ò ní fún wọn ò ní fún ìyàwó irú obìnrin bẹ́ẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ ní option of uh, choice pé kó chúùsì wọn kà ní pé òkè ọkọ ti kú sọ̀rọ̀ àti bàtà máa ń sábà ṣe i'm not so familiar with it dáadáa wọ́n ní wípé eh, nǹkan tá a kà nù yorùbá nù yorùbá àṣà àti ìṣe eh, eh, cl adéoyè yorùbá cultural dọ̀pámù èṣù awólàlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí wọ́n tírìtì yorùbá culture to some extent so tó bá ti di pé fẹ́ parí ẹ̀dá tá a máa ń ṣe nílẹ̀ yorùbá. Eh, I don't know ìmọ̀ nọ́mbà táwọn fi ń ṣe fáwọn àti fẹ́ dé wọ́n ní àṣà wọ́n ní orò tí wọ́n ṣe eh, orò tí wọ́n ṣe ni pé irú obìnrin bẹ́ẹ̀ yóò lọ bí sàárè yóò sunkún wálé tó gbogbo ẹni tó ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ó kà wọn kà jóná gbogbo aṣọ rẹ̀ wọn ó aṣọ tó ti ń lò nípa gbé aṣọ kà àbáṣọ méjì náà ni ó fi ní uniform túmọ̀ láti gbàtọ́ kan ti kú títí rí parí ẹ̀ńtání eh, kó ṣeun so wọn ó kà jóná wọn ó gbanú lé wọn ó fọnú lé ibi tó bá ní ìdìgbà míì ń bẹ wọn máa ń ṣe eh, fọmọgéètì la lè pè ni ni common language òun fọmọgéètì ilé ìbáraẹni fọmọgéètì ẹ̀ ní pé kókó kàmẹ́tà ń pè ní kókó sana tó òní ó sana si wọ́n fi sàkíyèsí sára àti pé ní àwọn tíra àti ṣẹ́ǹjì ilé wọn bàtà àti bẹ́ẹ̀ tán tó sunkún dé tó ṣe wá tó sẹ́yìn wọn ni pé kì í ti ṣe àtàǹtì eh, nínú katakana yorùbá wọn wá mú fìlà eh, fìlà ògúndélé ògúndípẹ̀ àti ògúndáre tó wọ́n mú fìlà rẹ̀ wọ́n ní kí irú obìnrin bẹ́ẹ̀ kó mú fìlà kan sápẹ́ ń fìlà ògúndélé ló bá mú àjẹpẹ́ ni tó wọ́n transfer rẹ̀ fún ògúndélé àbí ògúndípẹ́ sápẹ́ ti lágbájá bá ní tó ọ̀nà kanu ọ̀nà kejì ló ká kó bàtà kalẹ̀ that's what we read so yíyún yóò mú kan ẹni tó bá mú òun náà ni ní ni wípé so lẹ́yìn ìgbà tó ti parí ọ̀rọ̀ tá à ń ṣeun wọ́n transfer rẹ̀ sí. Eh, family ni eléyìí ń eh, ṣẹ̀ríà ọ̀nà ìwókàlì ó kọ̀ǹdẹ́mù ẹ̀ wàlá tẹ́rì tó ní sáà kòrà ẹ gbọ́dọ̀ èèyàn máa ń jogún property wọ́n ti máa jogún obìnrin so àdá yorùbá typical culture but ah, àwọn àṣà ń ó padà bàtí islam di ó padà wọnú islam díẹ̀díẹ̀ ni wọ́n try àti correct rẹ̀ so i don't know generally kì í ṣe pé ìsopọ̀ láìpẹ́ kí àfẹ́ kí lágbájá ó jáde kó fẹ́ wa nu family wa yìí ń dà but kì í ṣe pé wọ́n wá compel rẹ̀ yìí pé no tó láàsì compelling kò dáa number two transfer of previous uh, akédu akédu ta ti tẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n transfer rẹ̀ sọ́dọ̀ ẹlòmíì eléyìí ń táì kò tiẹ̀ yìí ń burú jẹ́ yìí ń dára rárá so tọ́ bá wọn yìí pé ní àwọn fẹ́ kó fẹ́ lómi nu family bí wọ́n pé wọ́n ó tún lọ lè tọrọ rẹ̀ bàtí kọ́kọ́ lọ sílé fámìlì ẹ̀ náà yóò kó mbẹ́ wọn sòun wà lè tọrọ rẹ̀ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ pẹ̀tọ́ ọmọ ọmọ yìí ìbágbé wọn ó dáa tó o ṣe wá ó sẹ́yìn tó ó sì remain òdòdó kan fẹ́ já tòtá bá ní kán já wọn ó já wọn ó tún so yigi just like bí jọta kọ́kọ́ táwọn kọ́kọ́ ṣe fún ọkọ̀ tí tó kú òun náà rẹ pé ní bí wọ́n ti ń ráìtì tó wà fún obìnrin lẹ́yìn tọkọ rẹ̀ bá kú òun náà nù so kúkúrú ni wípé ìsopọ̀ nínú dictionary yorùbá gangan ìyẹn totally un-islamic so lọ́dọ̀ àwọn mùsùlùmí ní community mi náà so yíyún ní di assessment táìpé ní wọ́n ń ṣe níjẹ́ wípé ní wọ́n tún lọ tọrọ irú obìnrin bẹ́ẹ̀ wọ́n sọ yìgì mí na fresh eh, yóò sì jẹ́ pé ní with her consent bá ní so kò sí kò sí láì fi ń bẹ́ẹ̀ àtọ́jọ́ pé ní wọ́n ń ṣe ní ìtòsúnmọ́ ti yorùbá eléyìí wọn kò dáa rárá ọkùnmọ̀ rẹ̀ ìdájọ́ rẹ̀ ìdájọ́ zina ni o náà kò sọ à ń bẹ̀. àtọ́jọ́ pé ní súnmọ́ tàtà záwájú ìṣá àti so oníráìtà ti lọ́kọ́ ó oníráìtà ti lọ́pẹ́ ní òun lọ́kọ́ mọ́. mafóòdù nù so then uh, uh, ibn abdulzayed kẹrọ wa ní sọ nísìnyí pé ní wàlú mafóòdù yóò dúró bùláwò ajalu uh, oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn onímọ̀ sọ lórí ẹni tí wọ́n bá rí mọ́ so kàyé pé kò sí ẹ̀rí kan tó fẹsẹ̀ múlẹ̀ lórí rẹ̀ àwọn kan ní pé tẹ́ńtórí tí a rí má nísìn à á kọ̀nsídà circumstances ibi tá a ti rí mọ́ ẹ̀ ń tá a bá rí mọ́ fàpèjúwe ńìlọrin ẹ yàtọ̀ fún ẹ̀ ń tá a rí mọ́ nírú bọ̀rọ̀nù fàpèjúwe bọ̀rọ̀nù general uh, condition lóhùn ni pé kì í ṣe lu ìfàyàbalẹ̀ unlike ìlọrin alhamdulilah uh, state of harmony amunu so state of amunu ti ti lọrin ke unlike ibi ẹtí state of amunu so ẹni tó wá wà ní ìrọ̀kọ́ ara fàpèjúwe àwọn àfáàní pé àwọn kan sọ pé ní àtúntẹ̀ yàtọ̀ fún ẹni tó wà ní ibi tí è ṣe state of amunu ẹni tí è ṣe state of amunu pé adájọ́ ní right àti decide even láìpẹ́ oṣù láìpẹ́ ọdún mẹ́rin ẹni tàǹtàdájọ́ wà láìpẹ́ ní à ah, ń gbòòlẹ̀ rí mọ́ ìgbà táà rí mọ́ ni pé ìgbà táwọn boko haram strike ní baga àbí ní ìlú kan sọ̀rọ̀ àwọn pé yes lánàá àbí jẹ̀ta àbùkù ara àwọn strike lóòótọ́ àṣírí wípé ní gbàdá strike gbogbo community pátápátá òní wọn destroy including àwọn livestock sí wọn àtòkò wọn àti gbogbo ẹ̀ ṣùgbọ́n láti rí pé àrí ẹni yìí mọ́ so adájọ́ ìwé ọ̀hún ó lè decide pé pé so bẹ́ẹ̀ káwọn fún lọ́sẹ̀ kan àbọ̀ṣù kan tó àbá ti rí so wọn yóò declare láì dúró di ọdún mẹ́rin àwọn kan ní pé. Eh, that's criteria number one criteria number two ni pé a consider age rẹ̀ nítorí pé ní o ti pé seventy years kan tó má rí mọ ọjọ́ rẹ̀ nígbà tí wọ́n rí mọ seventy years ni so a wò pé ládùúgbò wọn àgbẹ̀ nínú family wọn kí ni age bracket àwọn fi ń kú sá pé ìtàn ọ̀pọ̀lọpọ̀ àwọn fi ń kú ni pé wọ́n sábà tayọ sixty to sixty five o òun ti pé seventy àjẹpẹ́ ọ̀rẹ́dì ó tẹ̀ ti lò eh, nọ́mà táwọn ẹgbẹ́ rẹ̀ fi ń gbé lábẹ́ ń sẹ̀mí lọ tó adájọ́ lè declare rẹ̀ wípé kálás ó ti kú kán dispose property rẹ̀ so the criteria ẹlẹ́ẹ̀kejì criteria ẹlẹ́ẹ̀kejì ni pé no ẹ̀ka àti state of harmony àti state state of harmony àti èjò ẹ̀pẹ́jẹ̀ sí pé ní maximum we call it maximum maximum of four years lẹ́yìn ọdún mẹ́rin ẹ̀ declare rẹ̀ bẹ́ẹ̀ so wọ́n ṣe hukumu lórí ẹ̀ pé ó ti kú pé malikiya ọdún mẹ́rin tí wọ́n ní àwọn mú bàtà rí náà gbogbo tí mo sọ yìí wà nínú mẹ́tàbù malikiya náà bàtà láwọn aláwọn àdúrà ní pé ìtọ́rọ ni pé kí adájọ́ ó dìsáìdì ẹ̀ eh, lórí ẹ̀ lápàjọ lásìkò tá a wáyé nísìn àwọn fáktọ̀sì kan bẹ ẹ̀pin àwọn nǹkan tí ò rọrùn láàrin bàtà ti fi yìí so ó ti láìpẹ́ kó rọrùn ní òní so ká ní pé ìlú ni tí èsè nàìjíríà yìí so láìpẹ́ kí wọ́n lè ní surveillance camera tàbí wọ́n lè fi wọ́ọ̀tì gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílùú gbogbo ẹnì kọ̀ọ̀kan ẹni tó bá lè kú wọ́n lè mọ̀ pé ẹ̀ǹgbà sẹ́ńtà ń sọ ni bẹ́ẹ̀ ni àwọn ti kú sọ àjẹ́ pé yòówù kò ní ìdí fún kùmọ̀ mọ́ owó ti kú ó ti kú ni kò adájọ́ ọ̀sẹ̀ ní sọ pé ó ti kú but nàìjíríà táwa yìí kò sí àtọ́ láàrin àtìgbà táwọn ti tẹ́lá sí táǹkà yìí so so ìrẹ́lẹ́yìn àtìgbà nínú ọ̀kọ̀ọ̀kan náà ni so adájọ́ ẹ̀ṣẹ̀ yóò decide lórí nǹkan tí tó bá ṣe. now àwọn tó wá po nǹkan tí ibùdó àbí zèrè kẹrẹ wọn sọ pé ní wọn bẹ̀rẹ̀ sí ní máa ka ọjọ́ òun ní yóò mi tẹ́rífà mùdálíkà níjọ́ tó bá tọ́ lọ fáìlì application ní kóòtù so ká pẹ́ bápẹ́ ju ewu tí pọ́dún kan tí wọ́n rí mọ́ra pé tọ̀ àwa lọ fáìlì application náà nípa ìgbọ̀n ló sì wá lọ àjẹpẹ́ gba òun ni àdájọ́ ẹ̀sẹ̀ wá yí fọdún mẹ́rin so tó bá fọdún mẹ́rin kọ́dún kan ọdún mélòó hmm. ọdún márùn-ún sọ eléyìí náà aláàlám omi rò pé ó nídìí àsọ̀hẹ́wò ni pé tí wọ́n bá tẹ fún un lọ́dún mẹ́rin ká fún un ní nígbà tí wọn ò ti rí mọ́ gbọ́ wọn ò rí mọ́ láti june twelve ni wọn lọ sọ́ra lè june twelve ni wọn padà wálé mọ́ ok june twelve twenty twenty àyẹ̀wò àti june twelve twenty twenty five kó so ọ̀rọ̀ pé ó ti lọ kò bá jẹ́ pé twenty twenty three òun ni ìyàwó tó lọ file application wọ́n consider rẹ̀ ọlọ́run àlàmọ̀ pé kò sí any benefit ní ká yẹ pé ní jọ́tọ́ tó lọ ẹ̀yẹ ìsìn láyà tó má continue ọdún mẹ́rin so yóò padà yóò padà ní side effect lórí irú obìnrin bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì wáyé pé ní stomata àtàdù kí ni pé lẹ́yìn ọdún mẹ́rin ọ̀yẹ́fọ́ ọdún márùn-ún lé ẹlẹ́rìí ti sìnẹ́rì àkọ́kọ́ yẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀dá dùbí ṣe yóò ṣe ẹ̀dá àtàwọn pé ní tádájọ́ bá ti lè declare rẹ̀ yìí pé yes ó ti kú yóò wọ́n máa ṣe. ìkíní kejì ló ní wájú wọ́n yẹ pé ní adẹ́tù wà fáàtì la pè bàtà sì ń retí tá ń retí ọkọ rẹ̀ kì í sì di òkú nígbà wọn àti pé kò sì ṣe ẹ̀yìn dà títí tá adájọ́ sọ pé ní àwọn ti presume as a death person pé ó ti kú àti pé ìṣẹ̀lẹ̀ ẹ̀yìn dà first opinion opinion kejì ni pé kò kò make any any any sense dodo onílàtẹ̀ tó dájọ́ pé ó ti kú lóòótọ́ but for the past four years ntafẹ́ ntafẹ́ lò lara, ẹ̀ẹ́dà eh, lára ẹ̀kọ́ ẹ̀dà àpáàtì fún kó jẹ́ ẹ̀bàdà ọ̀nà wípé láti ascertain ẹ̀wọ̀npò láti show wípé yes gbogbo nǹkan yìí ó ti ń ṣẹ̀ láti for the past four years sápẹ́ ní ká ronú ni látọ̀dún mẹ́rin sápẹ́ kẹ́ni ni so àpẹẹrẹ ní kò nídìí wọ́n tó tán jòkó oṣù mẹ́rin àti ọjọ́ méjì ní ìmọ̀ so wallahu ta'ala a'lam bis-sawab tí a bá wo maslaha ti obìnrin rí pé àwọn tí wọ́n sọ pé kò nídìí kí kò ṣe é má òun ni rẹ ti even though alimọ̀ṣọ́rù mazhab ni wípé yóò ṣe é dà ẹ̀kọ́ olùmẹ̀ ni wípé ni kò ní ṣe é dà pàtó ti di ó ti jòkó more than nígbà tó yẹ kí kò then kọ́lá wà hàn tó jẹ mọ́ makudu nísìnyí ìdájọ́ tó jẹ mọ́ ti eh, ti ìyàwó nu wà kú property rẹ̀ ó kú property rẹ̀ owó rẹ̀ kọ́lá wàlá yóò rọ́ṣù máàlù hù hàtà yàtìyà àléyìí mínà zamani máa láyà ẹ̀ ń ṣú ìlà mísìlì yìí àmọ́ owó rẹ ò ní pín o bí ó ṣe wà náà nù àgbè fún àwọn estate management tí wọ́n máa manage rẹ̀ títí ìdá ká fi ní ìró pé yes ó ti kó ṣọ́ọ̀lì àbí kò tí kó ti dé àbí àgbọ́pọ̀ ti kó àrírí àwọn àníkókè ẹ jẹ́ ká dúró títí di àsìkò tẹ́ pé àfi pé kò láìkí lè kò láìkílè kéèyàn kó irú ẹ kó sẹ̀mí di ìgbà òun ńgbọ̀ wá ni kò láìkílè eléyìí òun nǹkan ó lò sí ọ̀rọ̀ tó ní kó wà ní bíkọ́ ẹnìkan kan ò mọ ajálù oníkàlùkù náà òun ṣe ọlọ́run ọba èké ọlọ́run tọ́lá rẹ̀ kó máa bá sọ wípé ní àmárù ọmọtí báyìíná fifteen wa so average lifespan àwọn mùsùlùmí ọ̀nà láàrin sixty to seventy àti bá dé sixty kó ti máa palẹ̀ mọ́ so sixty títí di seventy within that ten years ṣun ẹni pé kó máa kọ́ ilé kìí pé ilé kìíní o nàdá ń pè ní ẹni pé kó máa kọ́ ilé lápẹ́ lọ́rin ni so sí òṣèré àbí omi tí wọ́n wá kọ́ sí so kó dà máa prepare fún alkiyama lókù so láàrin sixty to seventy ẹni tó bá wá ju seventy lọ so injury time ló kù èèní tọ́lá ń bùn àmì certain time ni kọ́lá ń kó sọ gbogbo apẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lá ń kó jẹ́ ká ní husn khatima so hata yati alayhi min azamani ma la yaishu illa mithli èyí ni ó níbi kìíní alqabi abdulwahab albagdadi yumaliki Allah. Oni pe lẹ́ẹ̀ forty to seventy gbàtún sọlá òní pé ní àmàrò ummati sọlá àrùn sọlá bẹ́ẹ̀ náà fifty one sàbẹ̀yìn maximum nù sanabi ìwé sọlá àrùn sọlá ní àbá ti di seventy tàbí pé ọdọ ọdún mélòó lónìí á òní ló dọmọ seventy years àádọ́rin ọdún so alas wọ́n máa tọ́gun ẹ̀ ló kù ọ seventy ni maximum kẹtì sanabi ìwé ní haifu delhi ta adélámù pé ẹ eh, opinion yìí ó jẹ ní ogan láti dára lé àdéhùn oníṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba àti ọ̀la rẹ̀ kó máa bá so ìyàtọ̀ láàrin mọ́tà màlìkí màlìkí àwọn pín ìyàwó sọ́tọ̀ owó sọ́tọ̀ ààrẹ náà mẹ́ta pé nínú àti ìyàwó àtọwó bákan ni so àmẹ́rẹ̀ gbogbo náà jọ fún ní eh, numbers of years papa ọdún mẹ́rin lẹ́yìn ọdún mẹ́rin àti ìyàwó àti property rẹ̀ wọ́n wọ́n dispose rẹ̀ wọ́n pín ìkíní kejì ìbáàjẹ́ ti mọ́tà màlìkí àti bò ó. Eh, àwọn àwọn míì náà lẹ́yìn tá a ti declare péyàwó rẹ̀ eh, tọ́lùkọ́ ti àbí fúrọ̀ pé kọ́lọ́ ọlọ́kọ̀ mi láti pin ogún wọ́n ń pín tẹ́ni kálukú ń dìde àbáníta ẹ̀ máa kó àmójúbà wò. Rọ́jà ọ̀bàdì. Wọlé àwà <laughs> látijọ́ yìí so ama uh, uh, azawuja so àwọn àfa kan sọ pé ní wọn kà yá pé e, ọ̀gíyàwó òun lọ lọ́nà wọn ní wọn ní rìvásì márìjì ìfadájọ ìfadájọ ti lè ti lè dájọ wípé ní wọn á dèkí ààrẹ òde fún so káwọlù mí ni pé no wọn kà yára ìyàwó wọn ò bìyàwó ìtọ uh, málàm ti dé ṣé yóò padà sí ọ̀dọ̀ ọkọ tàkọ́kọ́ ni àbí yóò ṣẹ̀ṣẹ̀ fẹ́ nísìn ìtura múnú méjì tí wọ́n pẹ́ ní wáyé pé ìtura ṣẹ̀ṣẹ̀ fẹ́ nísìn ló pé mo kọ̀ǹtínú kò nídìí akédo nìkáhì ní ìmá tí wọ́n pẹ́ ní olóńgbò padà ni ló pé adájọ́ láti káńtù láti dìsọ́fù máréjì ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ti dìsọ́fù rẹ̀ ṣé tí wọ́n fẹ́ padà sọ́dọ̀ ọkọ àkọ́kọ́ ṣé wọ́n sọ ṣe àyègbè mí ìní àti wọn ò ní so àyègbè wọn ò ní so ìdílé ìmọ̀ bíkọ́ sí ibi tá a kọ́kọ́ padà ṣúwà nísìnyí pé kò kú kò sì kọ́ èyí tí tó ń lò. property wa ń kọ́ owó àwọn tí tí bá ń bẹ ṣe á pín ilẹ̀ fún lágbájá ilé tó wà níbẹ̀ yẹn á fún lágbájá so wọ́n withdraw eléyìí even tán bá ti tà so wọ́n withdraw rẹ̀ gbogbo because bọ̀mánu àyàn táwọn ń pè ní bàmán kí o bàmán nìkan kan nìkan kí o garanti nǹkan ṣùgbọ́n ogun tí ń jẹ́ hako adami property èèyàn ó ní huruma ó ní sanctity téèyàn gbọ́dọ̀ téèyàn gbọ́dọ̀ ṣe dó àti dispose rẹ̀ bọ̀ǹgbà tá a dispose rẹ̀ àfọmọ́sọ̀ wà ní pé ní kò sí mọ́ ó ti wá dé so àwọn tó bá yẹ pé ní àyà nù kọ́ ìmọ̀ padàpadà ilé rẹ̀ tó wà níbi báyìí tó wà níbi báyìí tó wà níbi báyìí ilẹ̀ tó wà níbi báyìí tán ti pín ó dà èyí nípa àtàn àjogún rẹ̀ náà ló gbà lọ́wọ́ wọn tó wọ́n dá padà jẹ́jẹ́ nìkan ìfapá bá ti wá ta ilẹ̀ fún ẹnìkan tó eléyìí ó ti tà á lákọ̀bí hákì ẹlmùsítẹ́rì àkàr ọ̀nà ìrànpẹ́ nínú lọ́ọ̀ ni ó ti ní third party interest nínú so third party tó tó ra òun òun nínú lọ́ọ̀ bona purchaser ni wọ́n fè pàtó náà ra eré àtúnra ó dà ó sì eh, interest transfer sọ́dọ̀ rẹ̀ kò ní sọ ti padà sọ wípé ní eh, mistake wà nínú processing yóò eh, wọn gbà lọ́wọ́ ẹ̀ wọn wà dá owó rẹ̀ padà fún nǹkan tuntun ṣe náà òye nù àmọ́ tó wá pé ní owó ni káàṣì ńbẹ́ńbẹ́ ànitọ́ malam namudu malam afa bàbá alábàyà ti dé o kódà. Ah, bọ́ọ̀n ṣe rí wọn báyìí ilẹ̀ tán bá nǹkan tóun ti rówó san ó ní òun sáré owó yanjú tutọ̀ tó adépọ̀ ti lè dé inú kejì má ti nù ó dẹ́gbẹ́ padà wò. ولا تخطب المرأة في عدتها أتقيون ولا بأس بتعريض bilkọ́wé màrúfì àti kàyé ní pé látó kọ́bí àyàmọ́ra tó sèyàn látó ọgbẹ́ tó bá ń sèyàn dá lọ́wọ́ ìdàgbà tọkọ rẹ̀ sáláìsí àti ìyẹn dàtọ̀ lákò ìyẹn lè ba akọni pé òun fẹ́ fẹ́ bàbọ̀t kò sí láìsí kéèyàn ó máa nílẹ́gbẹ̀gbẹ́ gbólóhùn tó dáa tó tọ̀ ọdún mélòó ti di jẹ́mẹ́lò ní sẹ́lò ah kò báyìí àyíkú jẹ́mẹ́wàá ni ọjọ́ máa gbé jẹ́mẹ́wàá pẹ̀lú ọlọ́run táwọn fẹ́ ọlọ́run ṣe so yíyan kò sí kò sí láì sí níbẹ̀ so mo ti kaba. wàmánàkà bikiran falahu an yuqima inda sab'an ẹni tí wàmánàkà bikiran ẹni tó bá fẹ́ ìyàwó tápá ọlọ́mọge bá ní so sẹ̀ríà wọ́n sọ pé ní túláàsì tí wọ́n gbọ́dọ̀ ṣe ẹ̀ǹtìkáàfù ọjọ́ méje ni pé dúnà yìí eléyìí ó ní ń ṣe pẹ̀lú ẹni tó ń bá ń practice polygynous family tó níyàwó ju ẹyọ kan ẹyọ méjì lọ ṣèǹtọ́ níyàwó kan bá fẹ́ yàwó kejì abẹ́ ní yàwó kejì tó fẹ́ mu ẹni pé ọlọ́mọge bá ní so yóò remain yóò stay with her fún seven days seven days kó tó di fún ṣẹ̀yà bẹ̀rẹ̀ sí ní máa rotate dáńpẹ̀ ní pẹ́sìmà tó bá pé ní adélé bàbá ní ọjọ́ mẹ́ta péré òun náà ni tòní ó lò ní ọ̀dọ̀ rẹ̀ kó tó di pé ní wàá bẹ̀rẹ̀ sí ní máa rotate rẹ̀ tó bá jẹ́ pé nísìnyí oníyàwó mẹ́ta pèjúwe ìkíní ìkejì kẹta ìkẹrin the last time sọdọ́ tẹ́ bí kírun òun ni ẹlẹ́ẹ̀kẹrin so lẹ́yìn ọjọ́ méje bóni ó ti bẹ̀rẹ̀ bóni ó ti bẹ̀rẹ̀ pẹ́sìmà ló ti bẹ̀rẹ̀ sí ni máa pín oorun ọ̀kan rẹ pé ni yóò bẹ̀rẹ̀ sí máa pín yóò bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìyálé ọ̀kan rẹ pé no yóò bẹ̀rẹ̀ látọ̀dọ̀ the same obìnrin náà the last one náà jẹ́ pé yóò lo ọjọ́ kan sí tí wàá di jẹ́ mẹ́jọ èyí wàá tán continue pẹ̀lú àwọn tó kù ọ̀kan rẹ pé no jáde ni pé kí ọkùnrin bẹ́ẹ̀ kó máa the last ìyàwó tó ń remain àfọ̀n tó fẹ́rẹ̀ tẹ́lẹ̀ náà ni one two three ẹlẹ́ẹ̀kẹta so lẹ́ tí o bá ṣe ti díkìrù ni ẹni tó kàn lẹ́yìn ẹlẹ́kẹta ń jọ́nà lọ́hùn so ni ó kàn wàhálà aláwọ̀ àtúnú opinion yìí ráyè pé òun ó jẹ́ ní òdàdà ju àwọn tí tó kù lọ so kàn sí mànú ẹni tó bá ní ju ìyàwó kan lọ ìyá ni kó bẹ̀rù ọlọ́run ọba so kó ṣe déédéé ní láàrin wọn àdúgbò náà wọn níta máa ń ṣokùnfà iná màmá tí ọlọ́mọ iná ó wà níbẹ̀ gbogbo ẹni tó bá ní ìyàwó kan lọ tó bá fi sọ́dọ̀ ìyàwó àyẹ̀pẹ́ ni níjọ́ tábà ti di àdìsí náà nínú sàárè wa gbogbo àlámà ìpè á ah, eléyìí alábòsí láàrin àwọn rẹ̀ because yóò yóò ní di alignment ìhà rẹ̀ ó wọ̀ ìhà rẹ̀ ó wọ̀ tó bó ṣe fi sẹ́gbẹ́ kan náà ni ìhà rẹ̀ náà ó sì fi ẹ̀gbẹ́ kan because wá ṣe fi sẹ́gbẹ́ kan sí bẹ́ẹ̀ náà nìyẹn ìhà rẹ̀ ó wọ́ sí ṣùgbọ́n máa pè ní á ah, eléyìí kì ṣe déédéé láàrin àwọn ìyàwó rẹ̀ ọlọ́nkọ́lọ́n kò ṣe ní في الوطي فإن شاء أخرى eléyà ti ka síwájú pé ọkùnrin ò gbọdọ̀ combine láàrin two sisters láàbì nílékè yemen pẹ̀lú captivity ni àbí pẹ̀lú marriage kò kò gbọdọ̀ ṣe kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ tó bá tó bá pé ìkànnì fẹ́ súnmọ́ àti pé kejì yóò ṣe ní èèwọ̀ lórí ara rẹ̀ kí èèmọ̀ kó fi ní ọkọ àbí kó gbọ́kànlọ́rùn rẹ̀ àbí kó kó sàdéfòsì rẹ̀ yanke yaro da za su jama ya lójú kò rọrùn fọkùnrin kó tó wọn fún un. ẹyọwà ẹyọwà àbí bẹ́ẹ̀ na mìíràwá àmàtìhà láàrin paternal uncle àbí maternal uncle kò gbọdọ̀ combine láàrin wọn pẹ̀lú marriage yóò ìwọ ni kò bá yẹ pé mílíkù yẹn mí ni kò gbọdọ̀ kò gbọdọ̀ ní àtòkọ̀ pẹ̀lú wọn. الدين أو كتابة أو عتق وشبهه مما تحرم به ومن وطئ امرأة ومن وطئ أمة بملك لم تحل له أمها ògbọ́n tó yẹ pé ní ó ní ẹrúbìnrin tó tó ti ní àṣepọ̀ pẹ̀lú rẹ̀ ìyá ìyá ẹrúbìnrin ó ti di èèwọ̀ fún wàlá ìbùnàtùwà bẹ́ẹ̀ náà ni ọmọ ẹrúbìnrin náà ó ti di èèwọ̀ fún wàtáhùrùmù àlà àbá ìlú irú obìnrin náà sì ní èèwọ̀ ni ibùdó ẹrú ni bọ́sẹ̀ èèwọ̀ ni fún bàbá ọkùnrin náà bákan náà ìwà ni fún àwọn ọmọ ọkùnrin náà gẹ́gẹ́ kàtàrímì nìkáà kàtàrímì nìkáà gẹ́gẹ́ bó ṣe pé ní ìwọ̀n ta kàkàlẹ̀ yìí èèwọ̀ ni tí èèyàn fẹ́ bàbá ò gbọ́dọ̀ fẹ́ ìyàwó ọmọ rẹ̀ ọmọ náà ò gbọ́dọ̀ fẹ́ ìyàwó bàbá rẹ̀ ilá máa kọ̀dé sálàpà àbí tó ti ṣe kí ìsìlámù tó dé so ṣé ìsìlámù ti dé so ìkàlùkù gbọ́dọ̀ discharge àwọn tí wọ́n ń bẹ ní ọwọ́ rẹ̀ qala rahimahullah at-talaqu biyadi al-abdi duna sayyidi tí ẹrú ẹrú bá ní ìyàwó tó bá fẹ́ kọ ìyàwó rẹ̀ kalẹ̀ tí ẹrú nàgà ni ó kọ ni àbí olówó rẹ̀ ọ̀pẹ ni ẹrú ni ó kọ ìyàwó kì í ṣe olówó rẹ̀ wala talaqa li sabiyyin ọmọ kékeré kò lè kò lè dá ìyàwó kọ̀ so àti kọjá pé ní through uh, àwọn uh, òbí òbí rẹ̀ wípé kìí ṣe mọ̀káláfù ìwà àyìn tí tọ́láàkù sì ní mọ̀káláfù òun náà ni olúwa níbẹ̀. ọkùnrin tí ò jẹ́ mọ̀káláfù ló ń fẹ́ràn òun. kọ́wùlẹ̀ ẹlẹ́ẹ̀kejì torí pé lára condition contract ní pé kó kéèyàn jẹ́ legal person ẹ̀ tí ì bá ti ṣe legal person either natural legal person àbí artificial legal person sí ìtọ́wò lè jẹ́ ń kí àwọn lè enter into any contract ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó legally competent and minor competency láti fẹ́yàwó àti láti kọ ìyàwó lẹ̀ ọ̀tí wàá ṣe ìkíní kejì ń bẹ̀ túrú àwọn guardian rẹ̀ either bàbá rẹ̀ tàbí ìyá rẹ̀ tàwọn ni wọ́n bá ṣe tó bàbá ọmọdé either ọkùnrin àti obìnrin wọn lè bá fẹ́yàwó àti káfí lọ́kọ bọ̀ tó bá padà dàgbà ó ní uh, option of uh, choice nígbà láti uh, uphold the nǹkan àwọn ọ̀bẹ̀rẹ̀ ti ṣe àkọ́kọ́ ní pé ọ̀nà òfẹ́ kò lè fẹ́ǹtì náà ní tàbí yìí. kọ́lá wàlmọ̀málákàtù àlmọ̀málákà ò ní ẹni tí ọkọ rẹ̀ fún wípé ní uh, òun bí bàtà wáyé pé èèyàn gífò yẹn ní power of attorney wípé mo empower rẹ gbogbo nǹkan bá ti ṣe mo empower rẹ mo máa so tí o unrestricted kò fẹ́ ààyè àfẹ́sí so nínú nǹkan tí ìfanu nǹkan tó fẹ́ ní gbogbo nǹkan tó ń bá lè ṣe gẹ́gẹ́ bí ọkọ kò fóun òun ti empower rẹ lórí rẹ so nínú nǹkan tó kọ́ sì lè ṣe òun náà ní kó lè fàyàwó rẹ irú obìnrin bẹ́ẹ̀ jẹ́ pé olùdarí pé ní tọkàn bá wà sí òdà kókò lọ́wọ́ pé ah yahin anti-tolic òun náà ní hindu wọn mọ̀ sọ́kàn ti pọ́lípù tó tó jẹ́ pé ní ìdí ṣe ni pé òun exercise power tó ní ẹ̀hán so irú rẹ̀ ó ní ó ní kúwà rẹ̀ bákan náà alimuhayara alimuhayara ni pé n ta ta pé a fún ní option pétọ̀ mú kanu méjèèjì tó wáyé pé ní ìdágbé wa ọba ti sú ọ so. Uh, ọ̀lẹ́ ọ̀lẹ́ kọ́ra rẹ̀ lẹ̀ tí o bá lè ti sú ọ tó ọ̀lẹ́ jọ máa gbé ìyàtọ̀ wà bẹ́ẹ̀ ni pé tẹ̀lé ní condition àti mọ́láka òun ni ó lè act independently fún ara rẹ̀ ọ̀rọ̀ láwọn máa ń yàkọ̀bẹ̀yà máa dá màtá tìlmájílísì tó àwọn eléyìí ohun ogun tí tábà fẹ́ ṣe wọ́n lè ṣe lópin ìgbà tí wọ́n bá sì wà ní mẹjìlísù tí wọ́n ti sọ̀rọ̀ tó túmọ̀ sí pé ní eléyìí wà pèríọ́díkà wà táìmìlì tòun àwọn ìdájọ́ pé nínú kò wà pèríọ́díkà kò wà táìmìlì táìpé ní tọ́kọ́ wípé ní pé gbogbo mọ́tà mọ́ ẹ pé yòun nígbà nígbà àbí ẹni táìmù tó bá wo ìyàwó òun so yóò kàn máa yóò wá àkìtì ni wàláhu anyunakira almumalaka sọ fi máa fọwọ́ fọ àlùwáhídà ni pé ìtura ni pé ó ní ókun rẹ̀ pé pé ní òun fún un ní power of the force gbogbo ìgbà tí bá ti bá ti fẹ́ ṣe so wọ́n ní ráìtì àti àti kọ́ so wọ́n sọ pé ní tọ̀lákọ̀ ni ló bá ṣe ní àbí méjì àbí mẹ́ta wọ́n sọ pé ti empower empower rẹ̀ kọ́ọ́là wàlẹ́sà láha fi tàkìyèrè àǹtàkọ̀bíyá illa bisalasi thumma la nukrata lahu fiha kò sá pé ní tàkìyírò ni lọ́sọ̀ ní sìn ní pé tàkìyírò ni so kò ní agbára ju ẹ̀ẹ̀kan lọ tó bá fẹ́ fún ọ ní option pé bó wù ọ méjì bó wù ọ mẹ́ta yóò yóò specify rẹ̀ yíyún lọ́dọ̀ àwọn màlìkí ìyá so làálà sọ́yìn ni pé ó depend lórí lórí bí ọkọ̀ bá ṣe kàyára rẹ̀ tàbí ní ìṣítì sọ wọn pé ní ẹ̀yìn ṣíìtì ó lè para lẹ́ẹ̀kan ó lè para lẹ́ẹ̀mejì ó lè para lẹ́ẹ̀mẹ́ta àti pé ìyàwó bẹ́ẹ̀ ó ní option kó choose nínú èyí tí tó bá wù gẹ́gẹ́ ó jẹ́ pé ní mọ̀málátà tó òun náà ó lágbára àti àtikọ́ra rẹ̀ ìdá ẹ̀kan àbẹ́ẹ̀mejì àbẹ́ẹ̀mẹ́ta lórí انتهى طلاق ah, فقل حالف على ترك الوطن إلى لكم يكفي؟ لا وكل حالف على ترك الوطن أكثر من أربعة أشهر فهو مولين إيه. ثم هو آه، جاهلية so àfọláàna wípé lásìkò jàìlíyà àti many culture náà ìwọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn believe wípé obìnrin kò ní value nígbà pé obìnrin liability ni wọn ọ̀ǹtí kí islam tó dé lára àwọn nǹkan tí ò dá tí àwọn ará jàìlíyà máa ń ṣe òní wípé táwọn ẹgbẹ́ ní ìyẹn ò fojú yẹn rí màá bo nǹkan kátàlẹ́ pé ní yorùbá nù àbí pé kódà ń ṣe kíkà fún ẹ̀yìn tọ̀hún so wọ́n máa ń sábà ṣe ìgbẹ́ kó lè ní pé wàláhì pé òun òtún súnmọ́ ìwọ obìnrin bẹ́ẹ̀ mọ́ náà onísìn ó bọ́ra pọ̀ òní súnmọ́ mọ́ kò kọ́ kalẹ̀ kò kọ́ kalẹ̀ ẹ̀yọ̀ wa kò sọ kò jẹ́ kí kó lọ so nígbà tí ìsìláàmù dé ah, nípìnlẹ̀ ń bẹnu àwọn. Ah, àárọ̀ dìgbà mìíràn táwọn náà máa ń ṣe irú abẹ́ pèsè ẹ̀rí àwa fi òfin òfin sí pé no ẹni tó bá ti ṣe tó òun náà kò gbọ́dọ̀ ju oṣù mẹ́rin lọ gbọ́dọ̀ ju oṣù mẹ́rin lọ tó bá lè di oṣù mẹ́rin fàáwá mọ́ọ́lìn ó ti di mọ́ọ́lìn nípa ẹni tó búra pé òun ní súnmọ́ ìyàwó òun náà wà láyàkọ̀ àlẹ́ yìí pọ̀ lákó ilá bá a dà ájálí àlè ìlà now. Uh, tí ó bá ti á di dèdè oṣù mẹ́rin o arúbáta aṣọ́rin o àjẹ́ pé ní irú ìyàwó bẹ́ẹ̀ ó ti ó ti di mọ̀kànlákọ̀ọ́nù sẹ̀ríà tó àárín pé ní ọkọ ti kọ́ òun náà nù. eyò wa so tí ò bá ti withdraw owóòtì rẹ̀ jẹ́ pé lẹ́yìn tó bá ti pósù mẹ́rin eh, fún ẹrú oṣù méjì sọ́rí oṣù mẹ́rin fún ọmọlúwàbí oṣù méjì fún ẹrú ṣe ti parí so lẹ́yìn rẹ̀ yuqiyahu as-sultanu yuqiyahu as-sultanu hadha huwa al-mashhur eh, mashhur fi madhhabi àyè pé ẹ̀tọ́láàkù eh, eh, kò lè irú obìnrin bẹ́ẹ̀ ti di pé pàtó pé oṣù mẹ́rin tó ti di ẹ̀tọ́láàkọ́ là adájọ́ òun náà ni yóò àtẹ̀tẹ̀ kálá ọdún pọ́sù mẹ́rin òun á tẹ̀ á irú obìnrin bẹ́ẹ̀. Ah, sọ́rí wọ́n ó pe irú ọkùnrin bẹ́ẹ̀ yóò pé fò ó wọ́n ó pe pé oṣù mẹ́rin ti pé kí ni kí lè eh, rò rẹ lórí ẹ̀ tó bá ní pé òkè òun òun òun withdraw so wọ́n continue ìgbéyàwó wọn tó bá ní pé tọ̀hún ṣe mọ́ so adájọ́ ní kí àkókò ọ̀lẹ́ tó bá pé ní ó ní pé òun ò kankan so adájọ́ sọ wọn pé ní kókó ẹ̀wọ̀ rẹ̀ kalẹ̀ tí ò bá wá kọ tó yìn sí pípé nù wọn ò ní kọ ọ̀dọ̀ yìí pé adájọ́ yìí pé ní i hereby uh, discharge the woman so yóò disown for marriage o yìí náà ń pè ní alfasco uh, alfasco so uh, lọ́dọ̀ àwọn hànàfíyà fàyín fáwọ́ fàyín náà lọ́wọ́ àgbàfọ́rọ̀ rahim èyí ló lọ́dọ̀ yìí náà ní sẹ́yìn wa uh, arbata ashur fàyín fáwọ́ so tí wọ́n bá padà ọ̀já fẹ́yìí náà ní pé kó kó sáré padà kó withdraw kìíní so tí o bá ṣe bẹ́ẹ̀ o ò ṣe àwọn ọmọ àwọn hànàfíà níbí àwọn ní wípé no kò nídìí sultan quran tí ó ti gbégbèdéke sí tó sùn mẹ́rin bá ti lè pé ó lọ sọ́dọ̀ adájọ́ kọ̀ọ̀lọ́ sọ́dọ̀ adájọ́ o obìnrin ti di ó ti di fọ́rọ̀ kọ̀ọ̀lọ́ ní ọkọ̀ ọ̀sàbọ̀kọ̀ rẹ̀ ọ̀kọ́ ẹ̀kọ́ kò ní di intervention intervention adájọ́ torí pé ní kúránì ti fi òpin sí Allah ta'ala àlámù rò pé ntí tí wọ́n sọ wọ́n dàbí pé ó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa ìlà òkùnjú wa ń lọ oko zihar ziharu náà lára àwọn mẹ́fọ̀dù táwọn lárúbáwá máa ń lò níjọ́ nkí islam tó dé pẹ̀lú àwọn ìyàwó ìyàwó wọn ni òun náà wà nínú alukur'an suratu al-mujadala walladhina yuzahiruna min nisa'ihim ma hunna ummahatuhum in ummahatuhum illa allati waladnahum wa innahum la yaquluna munkaran min qawli azura kala jannati biharuna biharuna ni wípé ọkọ sọ wípé ni yóò sọ fún ìyàwó rẹ̀ pé ẹ̀yìn rẹ̀ lọ́yà gẹ́gẹ́ bí ẹ̀yìn màmá òun yóò wo ẹ̀yọ̀ wa so ìtumẹ̀ náà ni pé ní gẹ́gẹ́ bó jẹ́ pé ní haramu ni fún òun bẹ́ẹ̀ ni kò ti di haramu fún òun náà so tí ilé bá ṣẹlẹ̀ wọ́n á yẹ pé ní إنما يكون منكر من القول والزورة وإن الله غفور رحيم الذين يظاهرون من غيرهم ثم يعودون بما قالوا فتح رقبة من قبل أن يتم يعودون أني àwọn ìlú wọn sọ pé ní ẹ̀yin màmá wọn ìyàwó ń jẹ́ ẹ̀yin màmá wọn afẹ́ni tó sì òun òwú bẹ́ẹ̀ mọ́ ó fẹ́ invite ìyàwó padà sínú marriage wedlock so ìṣèjì náà ni pé ثم يعودون لما قف فتحرير رقبة من قبل أن يتماسا ìfọ̀ọ̀kan tó tún ní ẹ̀tọ́ síru obìnrin bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ bọ́kùn lẹ́rùn ẹ̀rú ذلك خير لكم وأطهر. الذين يظهرون من نسائهم ثم يعودون لمن قد قتل رقبة من قبل أن يتماسا ذلكم يعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن والله بما تعملون خبير والذين فمن لم يجد فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل أن يتماسا فمن لم يستطع فإطعام ستين مسكينا ذلك لتؤمن بالله ورسوله فتلك حدود الله الكافرين عذاب أليم ṣèdájọ́ mẹ́ta nù tó bá fẹ́ padà tó kàn ní pé lọ́bọ̀kùn lọ́rùn ẹ̀rú náà kìíní ìbíkọ́ àníṣe tóun Eh, bí ó ṣe tò náà nù the first option ni pé kó wẹ́rú lọ but náà lóde òní kò sí ẹrú mọ́ so àjẹpọ̀ option àkọ́kọ́ òun automatically ọlọ́run ti ní kó kú tó wá ku nínú kó ṣe eh, eh, kó gbàwé oṣù mi kó gbàwé ọmọ lẹ́mí èdè fàtí àmì sáré ọmọ lẹ́mí èdè fàtí fàtí àmì sìtì iná sìtì iná fàtí àmì sáré mi tọ́tà bí ẹni ẹlẹ́ option ẹlẹ́ẹ̀kejì ni pé kó gbàwé ọgọ́ta ọjọ́ tí ò ní bí má fi ìsìráhà o continuously continuously ọgọ́ta ọjọ́ ni ó fi ni ó fi gbà á tó tó lè fi tó lè fi bírèkì rẹ̀ rẹ̀ pé ní tí ààwẹ̀ ọ̀ràn àyàn tó bá wọnú ẹ̀ ẹ̀kan àpèjúwe nísìn kó bẹ̀rẹ̀ ní sẹ́yìn ṣàbán ó gba ṣàbán ramadan dé yóò gba ramadan ń gba ramadan dé tó tún kọ̀ǹtínú kò ní stop fún yín dùn gan-an àlàkáwọlẹ mm. so yóò mọ gbà títí tó fi pé oṣù méjì kò wá nítorí pé ní à ṣàbá àti ramadan kìlọ̀ oṣù méjì ẹni pé ramadan ramadan nìyóò so èyí tó kù yóò padà yóò padà bá tí ò bá wá lágbára rẹ wà wá aláìní ọgọ́ta so yóò bọ̀ so ṣáà eléyìí náà rẹ pé ní fàlàyà pàwọ̀ ha hátà yóò kẹ́sẹ̀ rọ̀bì ẹ̀ ti kẹ̀rọ kọ̀bàtín mọ̀mìnàtín tẹ̀límàtín nínú lọ yóò bì lẹ́sà fi ha ṣerikún wàlá àtọ́ra fún min hurriya ni pé irú ẹrú tí tí ó bọ̀ pure ẹrú òun ni ṣe pé ní apá kan rẹ̀ ẹrú apá kan rẹ̀ ọmọlúwàbí òbí nǹkan ìjẹ́ pé ní abudun kinnun complete ẹrú òun náà ní í ṣe. قال فإن لم يجد تي وبواري صوم شهرين متتابعين so, فإن لم يستطع يفعل بقى يوم أطعم ستين مسكين مدين لكل مسكين مد méjì fún مسكين kọ̀ọ̀kan ni pé ìdajì tá a fi yọ zaka Ramadan zakatul fitiri òun náà ní iyọ̀ tó máa jẹ́ pé one point kilogram òun náà ní yóò yọ. ó ti ولا يطوع في ليل ونهار حتى تنقضي الكفارة so tí o bá ti fi kàfàárà ọ̀hún kò gbọ́dọ̀ súnmọ́ obìnrin bẹ́ẹ̀ o fàyínfà alàdáàlìkà tó bá wá ṣe jẹ́ kàfàárà bẹ fún wọn kò sí kàfàárà fàlìyẹ́tò torí ẹ̀ṣẹ̀ tó dá ti ju kàfàárà lọ fàlìyẹ́tò bu ila Allah azza wa jalla fàyínfà àwọn tó hó ba'da an fa'ala ba'da kàfàárà bi it'amin aw sawmin fàlìyẹ́tò bí yà sọ pé ń ṣe kàfàrà lọ́wọ́ ń ṣe kàfàrà lọ́wọ́ ó ti gba àwẹ̀ fifty eight so òní ọ̀sùnmọ́yàwó sọ sálẹ̀ pẹ̀lú yà yóò bẹ̀rẹ̀ nìjẹ́ yìí ni rẹ̀ ọ̀sálà ọ̀tẹ̀ parí bá lọ́wọ́ ṣe hmm? no no no no no ẹsẹ̀ ni káyọ̀ kó súnmọ́ ìyàwó láì ṣe kàfàrà kàfàrà ńlá búdà mí ní ìṣe wala ba, wàlá bàtà bí awari, kìlà àwárí lápẹ́ ní ẹrú tó wá rí afọ́jú lórí afọ́jú bóyọ́jú kan ni àwárò ẹ̀ tí ò lójú kan wọn ni kò sí láìsí ń bẹ̀ tó o lè o lè o lè o lè ṣe wàwá wàwálá di zina eléyìí ni gẹ̀rẹ́bù ní aládọ̀wà. Eh, bàtí àmì nínú nǹkan yìí bàtí àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe mistake yìí pé o lè ṣe ẹni tí kò wá ládùn zìnà bàtí wá ládùn zìnà kì í ṣe pọ́ọ́rọ́ kì í ṣe rú o ọmọlúwàbí ni wá ládùn zìnà o tí wọ́n yẹ pé ní nǹkan náà pé kò kò applicable nítorí ọ̀pọ̀lọpọ̀ máa fi ń ṣe mistake nù kò applicable kí ọmọ ẹ̀rọ jẹ́ wá ládùn zìnà bàtí pé ní olówó ẹ̀ ló bá ṣe ẹrú obìnrin náà lè ní ọkọ ọtí ò bá lọkọ ṣe àplikébù tí ò lọkọ tó tóyún kàdé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ni gẹ́gẹ́ bí ọmọlúwàbí náà ni. ṣé ìjọ kílódé olówó rẹ ni. èrò lẹ́yìn onísìn ọmọ tí ẹrúbìnrin bí nítrò zina olùwẹ̀ náà ló ní. wọ́n á pè ní irú ẹrú náà ló wá rí kò rí ẹrú mi tayọ ẹrú tọ́jọ́ máa zina wọ́n pé kò sí láì fi kí kó bọ́kùnrin lọ́rùn rẹ̀. ṣé èyí wàá mọ̀ ní ìsìn orí tó bá ṣe ẹbí ẹ mílíkù yìí ní. náà nípa pé ní ó bá lóyún fún olówó rẹ̀ so ọmọ olówó ni òbítálì irú obìnrin irú ẹrú bẹ́ẹ̀ náà ti di ọmọlúwaládì ní ìlúwaládì yìí. sọ pé ní ẹrúbìnrin náà ọba lọ́kọ sí sẹ́yìdù rẹ̀ olówó rẹ̀ ti lọ́kọ pé kó lè fẹ́ lágbájá ida ó lè fẹ́ mọ̀lúwàbí kùnrin ìmọ̀nìkàṣàlà anátàmí ń kùn àbí ó lè fẹ́ ẹrú mi yìí náà kìí wá ládùn zìnà pọ̀ tí wọn ò mọ ẹyọ wa fún ọkùnrin yìí irú ọmọ tó bá bí òun ẹrú lòun náà bí mo sáré pé ní mo sáré pé ní ọmọlúwàbí ọkùnrin ló bá ṣe zìnà lọ́nà pé kò sí láì sí kí ọbọ̀kùn lọ́rùn irú ẹni lọ́kọ́ kò sí zambo fún ọmọ ìbá ìyá àti àwọn ọkùnrin ni wọ́n ní ẹ̀ẹ́dàmú ṣàyíjídù ṣàgírù bákan náà ni ẹrú kékeré ọmọ kékeré òun alẹ́bọ̀kùn lọ́rùn ẹrù ìwẹ̀ bẹ́ẹ̀ náà kọ́ọ̀lù ọmọ nsọ́lá wà sọ́ọ́mà àbú ìléna bó fẹ́ bó sọ wípé ní ó dáa púpọ̀ ayáfẹ́ náà tí ó ti dẹ́pọ̀ bàlágà ní ní kótó ti lè kírun tó ti lè gbà wẹ̀ àlùmọ̀kálàfù ọ̀gbẹ́ lẹ́yìn àhábù ìléna ni kó sáà ti jẹ́ ẹrú ìbáàjọ́mọ òòjọ́ tá ń bí lónìí òun ti dé wípé á. òkè òkè lẹ́yìn sábà àsọ̀gírù. أي أيوة، أيوة. أيوة. آه، قال واللعان بين كل زوجين في نفي حمل يدعى قبله الاستبراء الاستبراء أو رؤية الزنا كالمرود في المكحل آه، أكمك إلي إليكو أتي أتي أتي كاليسة تلاكك because لأنه أنا نسأل سورة فلا لأنه رجده واختلف في اللعان في القذف uh, defamation of character kí wọ́n parọ́ mọ́ kí wọ́n parọ́ mọ́ àyàn so ìparọ́ mọ́ àyàn qadhifu ni wípé kí wọ́n parọ́ mọ́ obìnrin pé ó ṣe zìnà àbí kí wọ́n parọ́ mọ́ ọkùnrin pé ó ṣe zìnà àkọ́kọ́ náà ẹ̀ṣẹ̀ ni ìyá mẹ́ńbẹ́ náà kàbáyé ẹ̀ṣẹ̀ ló wá náà méjọ́ ẹ̀ṣẹ̀ ni ẹni tó bá wá ṣe é ẹni tó bá ṣe ìdájọ́ ìṣẹ̀lẹ̀ ni pé kánà ní blala blala eighty blala láti ní ẹni tó parọ́ eh. so ọ̀pọ̀lọpọ̀ gbà wá ní àwọn àjọyọ̀ ọ̀làdà wa níbí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ti wọ́n ti kó sínú kọ́fífò tí wọ́n ò ní mọ̀ ìkànnì ìkànnì ọlọ́run ṣe kí àwọn ọ̀dẹ́bí ti ń rí wọn ti ń ranù ní kọ́fífò nù. so ẹ̀ka bá mọ̀ nìkan lọ sọ́dọ̀ àlìkáálí àtúntò kí alikali wọn tọhara ah, ah, wọn. wáyé dá. wáyé dá ìfitára kọ́ bìlì ánì wáyé dá ìfitára kọ́ bìlì ánì. wáyé dá ìfitára kọ́ bìlì ánì dápé ní alápadà àpín gàrí tóró lẹ́hàn lámìàtànáka ha àbàdà òní fẹ́ràn máa wò àti sọ eléyìí ويبدأ الزوج فيلتعن أربع شهادات بالله ثم يخمس باللعنة ثم تلتعن هي أربعا أيضا وتخمس بالغضب كما ذكر الله سبحانه وتعالى وإنك التي تكفي لين بتقوتي بولاتي تان هلا هذه هند pa ni pé sam kò sí ní tó jọ o òun ò lè búra ń tọ̀hún ọ̀yìn náà kàlà ti híyá rojimet òun ó lẹ̀ ló kó pa hinkana ti kọ́rọ̀ tàpẹ́ ní ọmọlúwàbí ni mo sọ́nà tó ti dá délé bọ̀ tàkọ́dàmà min hàdà zawj aw zawjin ghayrihi òkú àjẹpẹ́ ní adélé bọ̀ nígbà adélé bọ̀ bá ní pẹ̀lú wípé òun ò lè búra òun ìtumọ̀ ẹ̀ ní wípé ní ó rìn náà fínlá because bọ́kọ̀ ọba ti lè búra Eh, ntòkù ni pé ó ṣe ìsinmi ọ̀sẹ̀ ìsinmi ọkọ̀ ń bẹ̀ mọ́ bọ́n ntòkù ni pé kí ló dé tọ́ ọ̀fẹ́ dídì sáàfù ìyà ntí lẹ́hànù tí ntí eh, lẹ́hànù tí ó ṣe ìbúra tiẹ̀ tí ó ṣe ni pé yóò fi pìrìsẹ́ǹtì ẹ̀ kúrò nínú eh, ìyà so ó ní ìwà ó ní ìmúra láyé nípa làṣálàm ìmúra ìmúra lọ sí ètò orúkọ arábìnrin òun so ó ṣẹlẹ̀ láyé láyé rẹ̀ náà. Finland nígbà tó tọkọ tọkọ tọkọ bọ́ra tiẹ̀ tán àwọn fámìlì obìnrin obìnrin fẹ́ nàkàlà àwọn fámìlì ẹni pé sam sọ̀rọ̀ nàkàlà kó má kó bá wọn kó má dojú tàwọn o tó fà á ìdí pé ó fẹ́ kò fẹ́ búra ee kò lè búra kó tó lọ kó tó di pé wọ́n ṣe náà nípa báwọn pé ní circumstances ti fi hàn pé ntọ́kọ tọkọ rẹ̀ sọ ọ̀gbìn ni àná ìsọ̀tún wọn sì wọn pé kó má bẹ̀rù kó má ti ju ìtìjú ayé kó hmm. bẹ́ẹ̀ ro náà àlùkìyàmọ̀ bọ̀ ó padà ó búra. Hmm. ní orí irọ́ ah. so àtúntò sáwọn bá parí pé ní láwùlà lìhàn tí láwùlà kìtàbù láwùlà kìtàbù làkàna báyìí ní òbí náà ṣàn tí ìwà yìí pé ní tọ́lọ̀ bá ti sọ ni wípé òun ò ní gbàgbọ́ sí ìgbà yìí pé ní ti ṣe nǹkan tí túkà ní wí túkà ní hmm. kókó bó ti búra kálíkọ̀ bàbá ọ̀rẹ́yà òwúrò bá tó wà ní ìtàwọn ṣàdúrà fún mi. náà mo ṣàdúrà fún yín sí náà ẹjọ́ lọ́ta aláìlẹ̀ fàbíyà ni kúlù máa já tẹ́jára báyìí náà sàhábà lè takọ̀ àyè àti kàńjọ́ ní. òkè kúlù sàhábà ni. aláìlẹ̀ sọ̀tọ̀ náà fàbíyà ni. wọ́n ní pé. ṣùgbọ́n àwọn àmọ̀ pé àyè ṣàdúrà fún sàdúrà mi. sàdúrà ti sàádé. ọ̀rẹ́ gbogbo ẹgbẹ́ kúlù máa àṣà máa àṣà máa àṣà هو من لك من شهد النبي صلى الله عليه وسلم مؤمنا به ومات على الإيمان so àkọ́kọ́ àwọn ìpè ní wàlẹ́ òtà hálálàtìhù àrídà fún asilamu so òtí bẹ́ẹ̀ kọ́ ọlọ́pàá ló dúró lórí mẹ́ta àkọ́kọ́ ọ̀ọ́lá wàyínnàkàlà ok wàyínnàkàlà tí júlùdá tí tíwáyé pàdé lébọ̀ ni wàyínlá júlùdá tí wáyé kọ́lọ́mọ gíbá ni ní àtàjálùdá ọ̀ndrẹ́dì hundred blalas pé pé ẹ̀ẹ́dù zina ni wọ́n ṣe fún báwọn wàá iná kàlà záwùjù tá a pé nípìlẹ̀ pẹ́pẹ́ ọkọ náà ni kò búra ọ̀nà àwọn kílò lòkò lè búra júlida hadal kọ́sífì so wọ́n nà ní hadal kọ́sífì samanin so ọgbọ́n pàṣẹ ẹ̀ẹ́tì ni ó jẹ́ because wọ́n ti establish zina nísìn so àjẹpẹ́ ó parọ́ mọ́ ìyàwó rẹ̀ nù so tó bá ti lè ṣe ilé tí ò búra máwọn àti pé ní àkọ́kọ́ náà ó dáná kọ́ sí pẹ̀lẹ́ ẹnìkìíní nù ẹlẹ́ẹ̀kejì láhìkọ̀ bíi ìwáládù ọmọ tí táwọn jìyàn sí òun tòun ló ní wàlìmẹ́rẹ́ àti àǹtẹ̀fẹ́bí àmì ìzáwójì á bí sọ̀dá fìyà tó tún padà sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bá ṣe ṣáàrù síra yìí iṣẹ́ wà lórí ẹ̀gbẹ́ tó tún padà sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀kọ́ wàlìmẹ́rẹ́ àti ìyàwó ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún láti bí ransom fún ara rẹ̀ ìfàdákì ha àwọn àkọ́là àwọn àkísàrà so ìdá kó sí ìfàdákì àbí tí ó tó sàdákì àbí tó jù bẹ́ẹ̀ lọ àwọn òbí la ṣe kàfọ́njú nínú yìí pé kì í dandan ní pé kí kò sanwó kọ́l ìdá lámìẹ̀ kún àǹbọ̀rà rí bì ha so gbogbo tí ó bá wọlé kan náà kò gbọdọ̀ jẹ́ ti tí ó fi tí ó pè ní la ọkùnrin kò gbọdọ̀ wá fẹsẹ̀ sílẹ̀ kọ́ ẹ pé ní hẹ́n ọlọ́run ọ̀hún ti tẹ̀ ní o tó bá rí bẹ́ẹ̀ yóò padà lùsì èrè àdìgbàgbà kan mọ́ ní nsàn. قال فإن كان عن ضرر بها رجعت بما أعطته ولازمه الخلو tòtá pé ní ọkùnrin bá fẹ́ kó ní abá ni ọ̀rọ̀ yẹn pé ní kò sí nǹkan kan tọ́gbà mọ́ sòkóló wọn sì ṣẹlẹ̀ ọ̀lọ́kóló ọlọ́kọ̀ lárọ́jà àtàtì ha àtàyè ilá bìnnì káhìn jẹ̀dí ìdì béèrè bọ́ọ̀ ha wàlúmọ́ta bìrì bọ́ọ̀ záwọ́jà àṣàlàyé eléyìí wàlmùtákọ̀tù تحت làbùdí لها الخيار أن يقيم معه أو تفارقه. fàárẹ̀kọ̀hù ẹ ọmọ ẹbìnrin nísìn sápé ní ohun àtọkọ rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹrú làwọn méjèèjì ẹrú lọ́kọ ẹrú ni obìnrin sábà wá bọ́kùn lẹ́rù obìnrin tí wọ́n ní pé tọ̀ ìrẹ́ obìnrin sábà náà ti bọ́kùn lẹ́rù ayé nísìn ọ̀ní chance make choice either kọ́ ọmọ wà lọ́ndà ọkọ rẹ tó jẹ́rú àbí kọ́ máa kọ́ máa lọ. wàdẹ̀lélù fìdálíkà òní hadithu bàrírọ̀ radiyallahu ta'ala anha. àwọn afáàmù sọ pé ní àkàmù sí ń bẹ́ nù kéṣọ bàrírọ̀ àkàmù bìlá òdòdì ni ó pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ ìkan náà eléyìí. pàtàkì bàrírà tí aláwa ń ṣàlàyé tán ẹni tó ń sọ́nà kàyára rẹ̀ pé báwo lè wà lọ́ńdà ọkọ rẹ̀ àkọ́kọ́ sì wò ó sì ní pé òun ó lọ́kọ̀ míì ni òun náà lè fẹ́ ọmọlúwàbí. òkè bàrírà wọn ó ti fẹ́ ẹbí tẹ́lẹ̀. àwọn yóò tó fàárẹ̀ kọ ọmọ ní sára zọjátà hu ìfásàkà nìka hu ẹ̀tọ́ ẹ pé ní ah, ìyàwó tó fẹ́ ìyàwó tó fẹ́ ẹrú ni gbà tó yóò dára bóyá dára ìkíní kan ni kàfàrà ni ọkọ̀ dára kàfàrà ó sà padà sanwó ó sanwó ẹ̀rọ fún sáyédù rẹ̀ dènà lórí pé ní tí wọ́n bá ti bọ́kùn lọ́rù ìyàwó o ti dọ̀mọlúàbí àjẹ́ pé o ti kó ní ìyàwó ní fásakàníkà kò ní máa jẹ́ ìyàwó má wọ́n fẹ́ tún so igi míì ni ìmáàdà kí ló fà á torí pé àwọn tó so igi rẹ̀ nígbà tó so igi ìgbà tó wà ní ẹrú sáyédù ni láwọn ti di ọmọlúàbí nísìnyí fáńkì owó nàbí ìdíni ẹ̀yọ̀wá. ọ̀pọ̀lọpọ̀ ẹrú fámìlì wọn máa ń gbé àgbẹ̀wò ká wọ́n ní fámìlì. tọ́ sọ jẹ́ pé àtúntọ́nù wàlíyù máa ń lá wàlíyà làwọ̀ pàpọ̀lá kùlẹ̀ abúdí pọ̀lọ̀kọ̀tà ni tó iye òun kò ní ìkàtà máa kà á torí kọ̀tà bídìí mọ́ nísìn وعندة الأمة هيبتان فكفارة العبد كالحر بخلاف معاني الحدود والطلاق فكل ما وصل إلى جوف ربيع أوكي okay. Eh, ẹ̀ ti parí báàbù yìí báàbù kí ló ti kọ́ ẹ nísìnyí ah, rọ̀bọ́à rọ̀bọ́à قال وكل ما وصل إلى جوف ربيع في الحولين من اللبن فإنه يحرم nítorí sọ́nà sọ pé ní yáhùrùmù eh, bìrọ̀bà máa yáhùrùmù bìnásàbì gbogbo wọn tá a ti kà ó jẹ́ ní pé lágbájá kò tọ́ kọkùnrin ó fẹ́ lágbájá kò tọ́ kóbìnrin ó fẹ́ tá a bèrè pé kí ló fà á torí pé ní wọ́n ní blood eh, relationship bẹ́ẹ̀ gbogbo wọn bẹ́ẹ̀ náà ní ṣẹlẹ̀ sí ẹbí eh, obìnrin bá tó bá fún ọmọ lọ́mú ní àárín ọdún méjì and below ni pé bàtọ́ fún lọ́mú ọjọ́ orí ọmọ ò tí ì ju ọmọ ọdún méjì lọ kìí pé ní kó fọdún kó fún lọ́mú lọ́dún méjì o fún àpẹẹrẹ pé ní just eh, gúrúfà kan alákàólìn pé gbogbo màìkún tọ́ta ni pé òkúlù máa wá sọlá gbogbo tó bá lè dé fún ọmọ òun fúra bó ṣe gẹ̀ẹ́ kan bàtà àwọn nígbà tó nígbà tó dé ikùn rẹ̀ kò tí ì pé ọmọ ọdún méjì oyò harimu yóò ti sọ ìyá òun ti di màmá rẹ̀ ọkọ ìyá òun ti di bàbá rẹ̀ àti gbogbo àwọn ọmọ àwọn àwọn fámìlì so wọ́n ti di náà kò oyò harimu wà ń masọ̀tàn wà hídàtàn tàbí kò jẹ́ pé gẹ̀ẹ́ kan òun náà bá ní so àrínú mọ́ bá àdúrà pé nope. gẹ̀ẹ́ márùn-ún gẹ̀ẹ́ márùn-ún òun náà ni ó tún sọ irú ọmọ bẹ́ẹ̀ di èèwọ̀ wàlá harimu ma urbiya ba'da al àmọ́ lẹ́yìn ọdún méjì ẹ̀wù tó bá ṣẹlẹ̀ ní ẹlẹ́yìn rẹ̀ òyìn la harimu illa ma qaruba minhuma kò jìnnà síra púpọ̀ ọdún méjì àtọ̀sùn kan ọdún méjì ọjọ́ ọdún méjì àtọ̀sùn méjì láì fi ń bẹ̀ wàlò fúsìlà kọ́búlà alhawlẹ́ni fi sọ́ọ́lá ìsàgbìnà fi híbi tọ́hámi lámì yuharrim tọ́kàn bá ti wá wíbi eh, ẹ̀ àti wíìnì ẹ̀ láàrin bífọ́ ọdún méjì àti gbọ́mú lẹ́nu rẹ̀ tó o ti di pé ní oúnjẹ ni fi sọ́ọ́lá ìsàgbìnà fi híbi kò ní ìjọ mọ́mọ́ òkè kìí tí pọ́ọ̀dún méjì nísìnyí bọ́t bóyá eh, lẹ́yìn ọdún kan ìyá ti gbọ́mú lẹ́nu rẹ̀ ìtàn fún ìgbọ̀mú lẹ́nu ló kú kù hẹ́n. wọ́n ti wákàtí san èyí tó ó sọ wọ́n di tí ó sọ wọ́n di ìwà rẹ̀ ìwà ara wọn tí àwọn aṣọ iye múdà tí yẹn lè ti fún wọn lẹ́yìn. ẹni wọ. lẹ́sìn mẹ́ta wàlá ìhárí mọ́ orúdí àbádà àwòrán ilá máa kọ́rù bàmí nìkan. ẹ̀hún náà ni wípé ìtàn tuntun bíi ni wípé nígbà wo a tó kó gbé ọmọ ọdún mẹ́ta kó fún un lọ́mú àlùbẹ́tàn ṣókòrán lẹ́kì ọ̀yìn ọmọ yìí sọmọ rẹ̀ kì í ṣe kò sí kankan lára rẹ̀ pẹ̀lú pé ìnáma rọ̀bá mìíràn mẹ́jà tó wà hàdísù ìnáma rọ̀bá táǹpẹ̀ ní ni pé nǹkan tó ń rẹpẹsẹ́ǹtì oúnjẹ fún ọmọ so kò náà sọ pé ní. والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم رضاه فإن تمام رضاه maximum tí kò ní ìgbà kalẹ̀ lọ́dún méjì kò sí mà á lè fún ọmọ lọ́dún méjì ó sì àtàmà rẹ̀ tó lẹ́yìn rẹ̀ ẹ̀fẹ̀sì ni. now ẹni bọ̀ tí wọ́n á fún ọmọ lọ́mú láàrin before kó tó pa ọmọ ọdún méjì ló pẹ̀lú pé ní ọmọ wọn ò tí ì máa jẹun kankan ọmọ ènìyàn ni so gbogbo ìdájọ́ yorùbá ń bẹ́ẹ̀ sọ pé ní kèé tí ìpamọ́ ọdún méjì bọ̀ sí ìfún ọmọ òtí ẹ̀ ti mú mú mọ́ bóyá ọdún kan ní màmá rẹ̀ ti bọ́ mú lọ́nu rẹ̀ bọ̀ tó wá pé ọdún kan tó sùn mẹ́ta ìyá kan wájú ló fún un lọ́mú àti láàrin ọdún méjì náà ló sì wà ọmọ òtí ó ti kan múlẹ̀ kò tí ọmọ òjò oúnjẹ ẹ̀ mọ́ ní ti ń jẹ oúnjẹ táwa náà ń jẹ nígbà pé ní irú ẹ̀ irú ẹ̀ kò ní máa jẹ́ rọ̀bọ́ àlùmọ̀hárìmà tí bóyá tí wọn ò lè san tí wọn ò ní jẹ tí wọn ò ní máa jẹ. kò ní jọmọ. èyí wà kò ní jọmọ fún ẹni tó fún un lọ́yàn. kò sì ní jẹ mọ̀lẹ́bí kankan lára lára wọn yàtọ̀ lámú yóò harim má ọrọ̀ bí àbáàdà bí àlékà tó lẹ́yìn láti wí ni ẹ̀hún wọ́n sábà náà sábà fún even though bóyá pé ní ó fọ́ within two years kò sí lóko láti kò sí mímú má bẹ́ẹ̀ ni kí n ti ń jẹun bẹ́ẹ̀ ni amóhùn kò kò sí kakú ní ara rẹ̀. kọ́ọ̀là wàyò hárímù bìlìwòjúòrì wà sùúrù ẹ̀ ń ta àgbà lónìí pé ó mú mú bàjẹ́ pé wọ́n gbọ́mú sí lẹ́nu ni àbí wòjúòrì bóyá fi cbc ni àbí sùúrù ti àbí wọ́n ń kàn sí ni ẹ̀ pé ní láàrin ọdún méjì ni tọ́mú sì ń jẹ oúnjẹ fún un àbí kí ni ìsàmì oríṣiríṣi ọ̀sán lòkè fídà fídà náà so ọ̀dà kan sínú rẹ̀ wàmán arúgbó àti sọ̀bíyán fàbànàtò tilkal mẹ́rẹ́ àti fàbànàtò fáhìlìhá máa tàkọ́dàmà ó ta àkàrà ìhùwà tó ń làwò gbogbo ẹni tó bá fún ọmọdé ní ọyàn tó fún ọyàn fàbànàtò tilkal mẹ́rẹ́ àlùmọ́rúbíà gbogbo àwọn ọmọ obìnrin irú ìyáhùn àti bànàtò fáhìlìhá àti àwọn ọmọbìnrin ọkọ rẹ̀. ẹ̀yìn tó bá níyàwó méjì. Mm-hmm. ẹ̀yìn tó bá níyàwó méjì mm. ẹ̀yọ̀ wá àǹtí tó bá níyàwó méjì so gbogbo àwọn ọmọbìnrin tọkùnrin bá bí because bàbá àǹtí di bàbá ọmọ tá fún lọ́mù òbítálí gbogbo ọmọ rẹ̀ pátápátá náà sọ pé ní ìyá àrùn mi náà rọ̀ bọ́ a máa ìyá àrùn mu ní àná sàbí kọ́lá pé ní màtà kọ́ dàmà ìbáyọ̀ pé ìtọ́ ti bí kọ́tọ́ di fún afún lọ́mú ni àbí ìtàn á bí lẹ́yìn ìgbà tí táwọn fún lọ́mú gbogbo wọn ti di èèwọ̀ rẹ̀ wàlẹ́ àkéyè nìkáhó bànátìyà ọ̀tá wọn ọmọ táwọn fún lọ́mú sọ̀bíyùn sọ̀bíyùn ọmọ àwọn brothers rẹ̀ wọ́n yẹn ṣe wọ̀ òní kàfàkójú ẹ̀ nísìn láyélá ọkọ rẹ̀ òun ni zaidu láyélá ó fún amúrù ní ọmú amúrò ní àwọn bọ́dàsì bakiru eh, khalidu àti fuadu gbogbo àwọn eléyìí siblings eh, bẹ́lẹ̀ nìyà hmm, eh, siblings amúrò ni wọ́n amúrò bakiru khalidu fuadu mm-hmm. ọmọ ìyá ọmọ bàbá òun náà ni wọ́n <laughs> òun ni wọ́n. Uh, sàgànà. ibi ò gbà wọ́n yìí. so eh, láìlá ó fún bákírù ní ọmú bákírù ọmọ ọkọ eh, ọmọ zaidi ní tọjọ kọ láìlá Bakiru kò lè fẹ́ gbogbo àwọn ọmọbìnrin eh, zaidu kódà yìí tí ìyàwó rẹ̀ tí èyí sì ń lọ fún lọ́mú tó fún kò lè fẹ́ lóbìnrin bẹ́ẹ̀ náà ni o lè fẹ́ ọmọbìnrin tó fún ní ọmú but àwọn bákìrù àti àti khalidu àti fuadu sọmọ yìí lè fẹ́ wọn lókun wọn ṣe àwọn yìí wọn ṣe relative wọn ṣe siblings ẹ̀. بهذا الحمد لله رب العالمين انتهينا من باب النكاح والطلاق واللعان وإلى غير ذلك صلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه وسلم